وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ẹni tí ó bá jogún kogún ìtànkìtàn ni ó pa téèyàn bá jogún kogún ìtànkìtàn lèèyàn ó pa látara pé àwọn èèyàn sáfẹ́ ṣe mọ́lúdú nàbí wọ́n máa lọ mú àwọn àyà láti tù ní tòkútò. So àyà yóò tiẹ̀ bá bẹ́ẹ̀ lọ rárá. Qul bi fadlillah wa bi rahmatihi falidhalika falyafrahu huwa khayrun. Àyà yìí tí ń bẹ nínú Suratu Yunus. Àyà kẹni tó ti pé kò tiẹ̀ jẹ mọ́ra ọmọlúnàbí rárá bó ti wùlẹ̀ ọmọ. Ọ̀rọ̀ tó kéré jù tí ó jìnà sí làákàyè tó bá yẹ pé mọ́lù nàbí ìlọ́ba bá wí lọ́ba bá lọ ni àwọn akọ́lá sákọ̀ọ́kọ́ wà láyé ńgbà tá níbi ìgbà láyé wọ́n sọ ọlọ́run bàgé ó tù ú bẹ́ẹ̀ wọ́n sọ ọlọ́run bò sì tù ú báyìí àwọn áàrí náà àwọn sàábé tí wọ́n gbọ́ yé gbígbọ́ yé mọ́lù kò sí sàábé ànábì kan tó ṣe mọ́lù yìí tàbí kò yẹ pé náà àwọn tábìlì tó ṣe pé wọ́n gbọ́ tẹ̀sílẹ̀ lẹ́nu àwọn sàábé àbárí tábìlì kò tú bẹ́ẹ̀ kò sí sáàbì kankan tó tú báyìí so látara bẹ́ẹ̀ téèyàn bá jogún kógún yóò pa ìtẹ̀kítà so tàwílì àyà tí wọ́n máa ń pè láwọn yẹn ẹ máa lọ àyà lódì síbi ọlọ́run bọ́ba lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ti sọ ẹ̀rọ pé náà níbẹ̀ nú níbi ọ̀rọ̀ lọ́tò kàwọ́tà pé ọlọ́run bá sọ pé fasọ́lẹ̀ wípé ìtumọ̀ sọ́lé bẹ́ẹ̀ náà ni pé sàdúà tó bá fẹ́ jẹ́ ká dúà rẹ̀ ó gbà wá ní àrùn kò pẹ́ rẹ̀ ìyẹn ló fi di pé ilẹ̀ rẹ̀ lómi tí wọ́n á sàdúà lónìí àfikún pẹ́ rẹ̀ ìtúkùtù sí ni ìlọ́yẹ ọlọ́run bá ló dì ní irú rẹ̀ pọ̀ nínú Al-Qur'an táwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ látara pé tí wọ́n bá sáfẹ́ ṣe ìfẹ́ ẹnu wọn sá wọ́n sá lọ́ọ́ mú àyà tí ó fẹ́ fi jẹ bá ìfẹ́ ẹnu wọn mọ̀ yẹn mọ̀ so àyà yẹn ò bá bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá ní pé kó pe Ànábì sọ pé bifadlillah pẹ̀lú àánú àjùlọ Ọlọ́run wa birahmatihi àti ìkẹ́ rẹ̀. Fadlillahi Ọlọ́run lọ́hùn wa rahmatihi àti ìkẹ́ rẹ̀. Ìkẹ́ rẹ̀ wo ni? Tani rẹ̀ yẹn lọ́ba? Òun náà ni Allah. Ọlọ́run náà ni. Ọlọ́run náà ni kì í ṣe pé lọ́nà ọba rárá so gbóhùn náà tọ́lọ́run bá ṣe fún wa ẹgbẹ́ tó jogún Islam fún wa tó yẹ kó jẹ́ ká mọ̀nà Ọlọ́run so ó ní ká máa fi dunnú fọ́lìjẹ́ fura ọ̀ ká máa fi dunnú tàbí dálé kàfàlẹ̀yẹ fura ọ̀ látara yìí ká máa fi dunnú pẹ̀lú orí tó ń ṣe fún wa so àjùlọ Ọlọ́run bá lórí wa bákan náà ìkẹ́ Ọlọ́run bá lórí wa tiẹ̀ sọ̀rọ̀ mọ́lú nàbí ń bẹ rárá ṣùgbọ́n rẹ mo ṣe ń gbèrè ọ̀rọ̀ mi ẹni tí ọba jogún kó gún ìrọ̀ pàtàkì tán